بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ẹ̀rí lórí pé ìyà ọjọ́ ìyà náà sáré ń bẹ òun náà ni tá a bá wò dùáwù tí a máa ń ṣe fi sọlá tá a rí àwòkọ́ṣe rẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀rọ anabi máa ní allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masihi ad-dajjal ẹ̀rí pé gbólóhùn yìí tá a bá ṣe àtàṣáhùdì a níbẹ̀ eléyìí jẹ́ àmọ́ yìí pé ìyà sàárè ń bẹ torí pé ànábì sallallahu alaihi wasallam ó fọlọ́wọn ọba àlekẹ́lá ó fi wá sọ̀kúrò ń bẹ̀ wà mí ní adhabil qabr nínú tó fọlọ́wọn wá sọ̀kúrò ń bẹ̀ náà ni ìyanu sàárè bákan náà na'imul qabr ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n tí ó sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo idha ajaba al-malakayn fi qabri yunadi munadi minas sama an sadaqa abdi wa وأفرشوه من الجنة وألبسوه وألبس وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة فيأتيه فيأتيه من روحها وطيبها ويفسح له في قبره مد بصره مد بصره ẹ rí i pé nígbà tí ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdo nígbà tí wọ́n bá dáhùn àwọn ìdáhùn àwọn màláìka méjèèjì nínú sàárè wọ́n ní olùpèpè kan wà pèpè láti sánmà yóò ní wọ́n rí a ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala àní ẹrú sìn mi a òdodo ni ìdáhùn tó dáhùn ó ṣe déédéé ẹ bá ń tẹ àlùjànnà ẹ lọ bá ń ṣe.

wọ́n wà fẹnu sàárè rẹ̀ mo dábàá sọ̀rọ̀ dédé bí n tójú rẹ̀ bí n tójú rẹ̀ bá rí nàdé òun náà ni wọ́n fẹ́ àlìjáná yẹn dé àbí Allah subhanahu wa ta'ala kí ó sì ẹnìkọ̀ọ̀kan wa kí ó sì wá ní ẹni tí yóò pàdé ìkẹ́ ní alkiyama lẹ́yìn rẹ̀ ìgbédìde ìkójọ ẹ̀san ìṣirò àti gbogbo àwọn nǹkan yòókù tá a kà fún wa gbà gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ lẹ́yìn fìtínà tí ó ṣẹlẹ̀ nù sáré ìgbàdéyàn bá kú tán ní tí ó tẹ̀lé òun náà ní kíni o òun náà ní bóyá ìkẹ́ ni ó sí yàn ìyà ni ó sí. lẹ́yìn ilé ọlọ́run gbé wa dìde nínú sáré albaathu khuruju li amuwaati ahyaan min kuburihim baada nafukhati athaniya fi suwar. òun náà ní pé gbogbo ẹni tó ti kú ká dìde ká tún dá láàyè nínú sàárè lẹ́yìn ìgbà tí a bá fọn fèrè ẹlẹ́ẹ̀kejì alḥashiru ìkójọ tí oníkálukú wa ó dúró níwájú ọlọ́run ọlọ́run ni zaama alladhina kafaru allan yab'athu qul bala wa rabbi latub'athunna thumma latunabba'unna bima amiltum wa dhalika ala Allah yasir ìrònú in táwọn kèfèrí dàdí ọkàn rẹ̀ òun náà ni pé kò sí ìgbédìde in táwọn gbà nù wọ́n gbà yìí pé kò sí ìgbédìde mọ́ lẹ́yìn ìgbà tá a bá ti kú ọlọ́ni kúlì bala wa rabbi jẹ́ kí wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ o tó fọ́ ọlọ́run bá rí tó fi búra làtúbọ̀ àfúnà ọlọ́run gbé wọn dìde thumma latunabbaunna bima amiltum gbogbo tí ẹ̀ ń ṣe pátá láàsì sọ fún wa wa dhalika ala Allah yasir gbogbo tá a wá sọ yìí ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ó ní yuhsharu an-nas yawma al-qiyamah hufatan uratan gurala àgbà àwọn èèyàn dìde lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ní hóhò lẹ́ni tí ò ní wọ̀ nǹkan kan sẹ́sẹ̀ tí ò ní sí nǹkan kan tí ó fi bora rẹ̀ وفي ذلك اليوم لا يسأل أحد عن أحد أن كون لبيري أنك يوم يفر المرء من أخي وأمي وأبي وصاحبتي وبني لكل مريء منهم يومئذ شأن يغني ọjọ́ kálukú ọ̀sà fúnra wọn ọjọ́ tó ń kálukú oúnjẹ má kò tí ẹ bá mi dádúró kémi náà dádúró ẹ bó bá ṣe nífẹ̀ẹ́ bí bàbá ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ dúró ẹ̀wù bí ìyá ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ tó ẹ̀wù bọ́kọ ṣe nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó òǹkálùkù ọwọ́ àsọ fúnra pé má kò tí ẹ bá tèmi subhanallah òǹkálùkù ni ó wò pé à tèmi tó tèmi lónìí àbí Allah subhanahu wa ta'ala kọjọkọjọ náà dá fẹ́ni kọ̀ọ̀kan wa o oríṣiríṣi kọ̀ǹdíṣàn làwọn èèyàn wà tó bá jẹ́ ògbé dàrú kìyàmà kèfèrí yóò tún yẹpẹrẹ ara ẹ̀ nígbà tó bá rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹdẹ kìyàmà ya laytani kuntu turaba ọlọ́run kí ló dé tó sọ mí di tí ò jẹ́ kí n jẹ́ yẹ̀pẹ̀ subhanallah ẹ wo bó ṣe yẹpẹrẹ rẹ kò sí nǹkan kan mí ìjú pé òun náà ṣe dáadáa láyé ó dé èèyàn yẹpẹrẹ lọ́jọ́ gbẹdẹ kìyàmà tó fi ń bẹ lọ́hùn pé kò wọ́n jẹ́ yẹ̀pẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ti ń dẹ́ṣẹ̀ mumin ó sì ń dẹ́sẹ̀ subhanallah wọ́n nírú àwọn ènìyàn yusibuhum balahun wa mashaqqatun biqadri dhunubihim díẹ̀ ní tó yẹ kó alùsùn náà wà lìjàmá wọ́n gbà pé tí ẹ̀ bá jẹ́ olùgbàgbọ́ odò mùsùlùmí ká pé ọwọ́ adẹ́sẹ̀ kan tí èsì ẹ̀ṣẹ̀ ẹ̀bọ tí èsì pé ó kú lórí ẹ̀bọ ó lè dẹ́ṣẹ̀ torí pé iman ìgbàgbọ́ náà máa ń dínkù ó ń lékún àsìkò tí ìmánì bá dínkù èèyàn dẹ́ṣẹ̀ nù. No even lo fi je pe mujaradu po dese won so pe eyan dike fere do fi wa je pe awon boya nisin o buyan ko si da ke yan ma buyan ojale ko da ke yan ma jale o le toja yen asiko toja le ni mani re deku ke o mu ku o to o le jale tan ko tu lodo olo ko mo kó sì ronú pìwàdà ìdí ẹ̀ nìyẹn tó yẹ pé déédéé ẹsẹ̀ rẹ̀ wọn náà ni màṣákọ́ tí irú ẹni bẹ́ẹ̀ náà yóò rí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ rí àwọn àtòkèyà àwọn olùbẹ̀rù ọlọ́run kọ́lọ́wọ́ kèmí àti yín mọ́bẹ́ fa innahum la yahzunuhum alfaza'u alakbar ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó yẹ pé ah, ojú èèyàn ò rí nǹkan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo oríṣiríṣi yìí ti ń ṣẹlẹ̀ lọ́jọ́ náà kò ní ṣe kí ni o kò ní jẹ́ ìbànújẹ́ fún àwọn olùbẹ̀rù ọlọ́run bákan náà àwọn màláíkà tatalaqahum bil bushra wọ́n dùn wọ́n ìdùnnú ni wọ́n fi pàdé wọn. wa yudhilluhumullahu fi dhillihi ọlọ́run ó tún fi wọ́n sínú kínní inú òjì rẹ̀ yawma la dhilla illa dhilluhu ọjọ́ tí ò sí òjì àfi òjì Allah subhanahu wa ta'ala wa takhaffafa anhum ahwala dhalika al-yawm òun rìnrìn ọjọ́ náà ìnira ọjọ́ náà síbáṣìbò ọjọ́ náà ọlọ́run ọba àlekè ló fìyẹ́ rẹ̀ fún gbogbo olùgbàgbọ́ òdo fún gbogbo olùbẹ̀rù ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi eléyìí òun náà ni ọjẹ́ nítorí pé bí kọ̀ǹdíṣàn àwọn èèyàn ó ṣe rí lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama alìjàzá wal hisab oníkálukú ọgbẹ̀sán wọn ó sì ṣírò tá a bá ṣe ọlọ́ni fa amma man utiya kitaba bi yamine fa sawfa yuhasabu hisaban yasira wa yanqalibu ila ahlihi masrura wa amma man utiya kitaba wara adhari fa sawfa yad'u thubura wa yasla sa'ira ẹ̀rí ààrẹ ni tí ó fọwọ́ ọ̀tún gba àwísẹ́ ààrẹ ni tí ó fọwọ́ òsì gba àwísẹ́ ẹni bá fọwọ́ ọ̀tún gba àwísẹ́ ọ̀rọ̀ rẹ̀ jásí dáadáa ẹni bá fọwọ́ òsì gba àwísẹ́ ọ̀rọ̀ rẹ̀ jásí gbé ọlọ́nkọ́lá wà mẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àbàtà ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tọ́lọ́wọ́n bá alikiola tó sàpèjúwe rẹ̀ tó láwọn fa anabi sallallahu alayhi wa sallam kọ́lọ́wọ́n sí ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́run ó sì sún wọn sẹ́yìn di kọ̀ọ̀kan wa fa amma man thaqulat mawazinu fa huwa fi 'ishatin radiya wa amma man khaffat mawazinu fa ummuhu hawiya wa ma adraka ma hiya narun hamiya eléyìí náà jẹ́ àmà wípé nígbà tọ́lọ́ ní ẹni òṣùwọ̀n yóò máa ṣe ìṣẹ̀mí tọ́lọ́ ń yọ́nú sí ẹni oṣù wọn ṣe rẹ tó bá fúyẹ́ àyídàn ajẹ́ pé wọ́n wọ́n ṣe wà ajẹ́ pé wọ́n wọ́n ṣe wà nìyẹn ọlọ́run jí ṣe wà yóò lóṣù wọn dáadáa ẹlòmíì tó bá jọ gbẹ̀ndẹ̀ kìyàmà wọn ni yóò anabi sallallahu alaihi wasallam ó àwọn ta ló wọn ni ẹni tó ṣòfò ẹni tí yóò ní díríàm ẹni tí yóò ní dínà ó ní kò ó bú mi ó ṣe báyìí ó gba dúkìá mi gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé à ń pariwo rẹ̀ fún wa pé ká jìnnà sí bẹ́ẹ̀ náà ni irú àwọn nǹkan yẹn náà ló tún o ó lè jẹ́ kí iṣẹ́ òṣùwọ̀n sẹ́rìn yẹn kó tó máa dínkù bẹ́ẹ̀ náà ni asirot afárá tí gbogbo wa tá a gba fara náà tá a gbà kọjá ṣàpèjúwe bó ṣe tó bó tẹ́nì kọ̀ọ̀kan wọ́n sì gbàbẹ̀ kọjá báwọn èèyàn ó sì gbé gbàbẹ̀ kọjá fírì bí ìgbà tí mànàmáná ṣe ẹlòmíràn gbàbẹ̀ kọjá bí ìgbà tí plane tó tó kọjá fírì bí ìgbà tẹ̀sìn tó mèrè sá tó kọjá bí ìgbà tí ẹni tó márìn rìn tó sá kọjá bí ìgbà tí ó fàyà fọ ó fàyà wọ fóríṣiríṣi condition tí a fi kọjá bẹ̀rù abẹ́lọ́n subhanahu wa ta'ala kọjá kọjá sí ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àlìjẹ́nà àti iná méjèèjì níbẹ̀ nínú tá a ti gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni ọlọ́run sì fi àlùjánnà lẹ̀ fún gbogbo olùgbàgbọ́ òdodo ọlọ́run sì iná lẹ̀ fún gbogbo ẹni tí ọba ń dẹ́sí ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́mọ̀sí ẹnì kọ̀ọ̀kan wa ní ẹrú ẹlẹ́sẹ̀ a máa tẹ̀síwájú ní àhálkọ́mi insha allah rahman subhanaka allahumma bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.